Ní ọjọ́ kan, Jésù ń kọ́ ọ̀pọ̀ ènìyàn nípa ìjọba ọ̀run, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà pẹ̀lú rẹ̀. Nígbà tí alẹ́ sì lẹ́, Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé, "Ẹ jẹ́ ká ré kọjá lọ sí apá kejì òkun." Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà nínú ọkọ̀ ojú omi, wọ́n sì bẹ̀rẹ̀ ìrìnàjò wọn. Jésù sì lọ sí ẹ̀yìn nínú ọkọ̀ ojú omi náà ó sì sùn. Nígbà náà, afẹ́fẹ́ àti ìjì débi pé ẹ̀rù ba àwọn ọmọlẹ́yìn Jésù gidigidi gan. Àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀ sì jí dìde wọ́n sì bi í léèrè wípé ṣé wọn ò bìkítà kí a ṣègbé sínú òkun yìí? Jésù sì dìde, ó pàṣẹ fún afẹ́fẹ́ àti ìjì. Afẹ́fẹ́ àti ìjì sì gbọ́rọ̀ sí lẹ́nu, omi náà sì dákẹ́ rọ́rọ́. Jésù sì wí fún ọmọ ẹ̀yìn rẹ̀ wípé, “Ṣé ẹ̀yin ò ní ìgbàgbọ́ ni?” Ẹnu sì ya àwọn ọmọ-ẹ̀yìn Jésù, wọ́n sì rò ó wípé irú ọkùnrin wo ni eléyìí tí afẹ́fẹ́ àti ìjì gbọ́ràn sí lẹ́nu?